أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين والسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó sọ ẹ̀mí wa di ìrọ̀lẹ́ yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tí a ń ṣe nínú tírà Umdatul Ahkam ti àfà Abdulghani al-Maqdisi ọlọ́run ọba kí ó yọ́nú sí a dìde lórí babul witr òǹkà hadithi lọ́dọ̀ yín bẹ́ẹ̀ mélòó ni. 29 نعم عن عبد الله بن عمر رضي الله عنه قال سأل رجل النبي صلى الله عليه وسلم وهو على المنبر ما ترى في صلاة الليل قال مثنى مثنى فإذا قشي أحدكم الصبح صلى واحدة فأوتر له ما صلى وإنه كان يقول اجعلوا آخر صلاتكم بالليل وترا حديثه أقوالات يودا عبد الله وما عمر ابن الخطاب رضي الله عنهما ọlọ́wọ́n bá kí ó yọ ní sí òun àti bàbá ẹ̀ قال ó sọ pé سأل رجل النبي صلى الله عليه وسلم وهو على المنبر arákùnrin kan ó bi anabi sallallahu alayhi wa sallam léèrè anabi wà ní orí mímbàr wípé ma tara fi salati al-layl kí ni n tó rí nípa ọ̀rọ̀ ìrun alẹ́ àbí ìrun òru náfìlà tá a máa ń anabi sallallahu alayhi wa sallam dalóhùn pé mathna mathna méjì méjì. فإذا خشي أحدكم الصبح tí ẹnì kọ̀ọ̀kan yín tí ó bá bẹ̀rù pé àsùbá ó wọlé bá salla wahidatan yóò kí raka ẹyọ kan fa awtara lahu ma salla yóò wá sọ méjì méjì méjì tó ti kíyẹn di wítìrì wa innahu kana yaqul wípé anabi sallallahu alaihi wasallam wọn máa ń sọ báyìí pé ij'alu akhira salatikum bil-layli witra ẹ fi irun alẹ́ yín wítìrí kẹ́ ẹ fi gbẹ̀yìn irun alẹ́ yín ẹ fi wítìrí gbẹ̀yìn irun alẹ́ yín náà àwọn masáìl tó wà ní abẹ́ hadithi alákọ̀ọ́kọ́ nú ẹ ni pé ọ̀rọ̀ afáàtò ní báàbùl wítìrí. Ituma alwitr ni èdè Lárúbáwá ó ní alfard nǹkan àṣọ nǹkan ẹyọ kan ó ní wọ́n ń pè ní witr àṣọ gẹ́gẹ́ bá a ti mọ̀ oni ní ẹyọ kan mẹ́ta márùn méje mẹ́sàn ohun tí ó bá lè ṣe pín sí méjì ó alwitr sòkòkò àwọn dandan kọjá ẹyọ kan nínú hadith abdullahi ibn, ibn mas'ud ti imam ahmed tó gbà wá àti àwọn ashabu sunan anabi sallallahu alayhi wa sallam sọ wípé inna allaha witrun yuhibbul witra fa'awtiru ya ahlal qur'an ọlọ́run ọba ọba àso ni ó sì ń fẹ́ nǹkan ní àso torí ẹ máa kí wítìrí ẹ̀yin ahlul Qur'an ẹ̀yin ara al-Qur'an bí ma'ana ẹ̀yin tẹ ha al-Qur'an ẹ máa fi Qur'an yìí kẹ́ ẹ máa fi ké wítìrí lóru níbí anabisa asalam kò sọ pé bóyá irun ẹyọ kan ṣoṣo ni wọn kì ní wítìrí ó ní pé wọn kírun yẹn tó pọ̀ ṣùgbọ́n wọn sọ di wítìrí àṣọ nínú sahihain láti ọ̀dọ̀ abu huraira marfu'an anabi sallallahu alayhi wa sallam sọ pé inna allaha witrun yuhibbul witra ọlọ́run ọba ọba àṣù ni ó sì ń fẹ́ nǹkan tó jẹ́ pé àṣù so bí nǹkan lẹ́ẹ̀bà ṣe tí ó pọ̀ ẹsẹ̀ ní wítìr ọlọ́run ọba fẹ́ so ìdí inú tẹ́ sọ tẹ́ gbọ́ tí àwọn èèyàn máa sọ pé ẹ Eh, kúlọ̀ àlùsù mẹ́ta wá ẹ mú lágbájá méje wá torí àṣọ. masala ẹlẹ́ẹ̀kejì ó ní àwọn riwaya àti alfáà tó wá lórí hadithi ètàn kanibabi ní riwaya mi láti ọ̀dọ̀ abdullahi ibn umar wọ́n ní anabi sallallahu alaihi wa sallam sọ pé man salla mina al-layli falyaj'al akhira salati witra ẹnikẹ́ni tí ó bá kírun lóru àbí tí ó bá kírun lálẹ́ ó fi irun rẹ̀ kó pé ìgbẹ̀yìn irun náà kó ṣe ní wítìrì fa inna rasulallah sallallahu alayhi wa sallam kana ya'muru bidhalik torí pé anabi sallallahu alayhi wa sallam a máa pa wá láṣẹ ká ṣe bẹ́ẹ̀ ẹnikẹ́ni tí ó bá kírun lóru tí ó yan náfìlà kó fi wítìrí gbẹ̀yìn ìrun ẹ̀ anabi sallallahu alayhi wa sallam a máa pa wá láṣẹ ṣe bẹ́ẹ̀ nínú riwaya mi ní ọ̀dọ̀ imam muslim láti ọ̀nà ukba ibn hurayf ó ní mo gbọ́ tí ibn umar yuhadithu tó ń fún wa ní ìròyìn pé anna rasulallah sallallahu alayhi wa sallam qaal wípé òjíṣẹ́ ńlá nabi muhammad sallallahu alayhi wa sallam ó sọ pé salatu layli mathna mathna fa idha ra'ayta anna subha yudirikuka fa irun òru méjì méjì ni tí ẹnì kọ̀ọ̀kan yín bá rí i irun àsùbá yóò bá níbi tó ti ń kírun fa awtir kó ṣe wítìrì bí wáhídà pẹ̀lú ọyọ kan wọ́n wá bi Ibn Umar léèrè pé mal mathna mathna kí ni ìtumọ̀ mathna mathna ó ní an yusallima fi kulli rak'atayn ẹni pé tó kírun rákà méjì yóò ṣe sálámà tó kírun rákà méjì yóò ṣe sálámà ohun tá a pẹ̀lú mathna mathna nìyẹn nínú rìwáyà mi ó ní sọ̀látù layli wan nahari mathna mathna ìrun alẹ́ àti ìrun ọ̀sán méjì méjì ni èyí ni pé náfìlà òru àti náfìlà ọ̀sán méjì méjì ni eléyìí Imam Ahmad ó gbélé wa àti àwọn ashabu sunan bákan náà Imam Malik nínú Muwatta ó ní. أنه بلغه أن عبد الله بن عمر كان يقول صلاة الليل والنهار مثنى مثنى يسلم من كل ركعتين ìrun ọ̀sán àìrun òru àti ìrun ọ̀sán méjì méjì ni lẹ́yìn wọn máa ṣe sálámà ní gbogbo rákà méjì bó lè jẹ́ pé àdìsí yìí èyí tó mú ìrun ọ̀sán wá qad tukullima alayha àwọn àfáà sọ̀rọ̀ lórí ẹ̀ pàápàá jùlọ hafiz ibn hajar al-asqalani wa da'afuha wọ́n ní àdìsí náà lẹ̀ èyí tó dákọ ìrun ọ̀sán bákan náà Sheikh al-Albani ó ní àdìsí náà àdìsí tó jọjú ni ṣùgbọ́n láìsí àfikún ọ̀sán èyí ni pé salatul layl mathna mathna àfikún ọ̀sán ló jẹ́ kí àdísì wọn wọlé bó ti wulẹ̀ orí ohun tá à ń sọ̀rọ̀ rẹ̀ náà ni ìrun òru so àwọn àdísì tá a mú wáyé àti àwọn athar ó fi hàn pé al-afdol fi salati nafila an tusalla rak'atayn rak'atayn èyí tó dáa jù níbi ìrun nafila ó ní ká kí méjì méjì kásálámà kákí méjì kásálámà aw hadha huwa al-aglab àbí ká sọ pé eléyìí ló fi ló pọ̀ jù tí anabi sallallahu alaihi wasallam máa ń ṣe bẹ́ẹ̀ tí ibà ṣe bẹ́ẹ̀ ni faqad jaa fi salati qabla adh-dhuhri annaha tusalla min ghairi taslim wa hadha annaha tusalla arba'a min ghairi taslim àdìfi wáyé pé rákà tá a máa ń ṣe ní síwájú ìrun àgbóhò rákà mẹ́rin anabisa asalam ní alẹ́kí rákà mẹ́rẹ̀ẹ̀rin tá a ní jókòó láàrin mẹ́rin náà táwa sí sálámà ní gbẹ̀yìn sáwọn rí i pé rákà mẹ́rin la kí ká tó sí sálámà kì í ṣe méjì. bákan náà wọ́n bi Aisha radiyallahu anha nínú hadith tí imam Bukhari tó gbà wá kayfa kanat salatu rasulillahi sallallahu alayhi wa sallam fi ramadan báwo ni irun anabi sàásálà nínú ramadan irun tó béèrè ń bí ó ní irun náfìlà òru torí pé ìbádà tó lágbára jù nínú ramadan náà ni irun náfìlà òru so ṣùgbọ́n gbà tí Aisha máa dá lóhùn ó dá lóhùn yálà Ramadan àbí tí ì ṣe Ramadan ó ní ma kana Rasulullah sallallahu alayhi wa sallam yazidu fi Ramadan wala fi ghayrihi ala ihda asharata rak'atan anabi sallam nínú òru tó máa ń kí ní Ramadan àti etí kì í ṣe Ramadan gan fún rẹ̀ anabi ò kírun ju raka mọ́kànlá lọ rí. يصلي أربعا فلا تسأل عن حسنها وطولهن yóò kírun rákà mẹ́rin má béèrè dídá rẹ̀ àti gúngùn rẹ̀ ẹni pé mọ́wulẹ̀ béèrè bígbà tó ń sọ pé ó máa ó yóò kí tó dáa tó sì gùn thumma yusalli arba'an lẹ́yìn náà yóò tún kí rákà mẹ́rin fala tas'al an husnihinna wa tulihinna má béèrè bó ni dídá rẹ̀ rí àti gúngún rẹ̀ rí thumma yusalli thalathan yóò wá قالت عائشة فقلت يا رسول الله عائشة أن مبابي النبي صلى الله عليه وسلم ليري أتنام قبل أن توتر جوت يا منصوص واجو كوتو كيوتري النبي صلى الله عليه وسلم يا عائشة inna عيني tanamani ولا ينام قلبي ojú mi ní máa ń sùn ọkàn mi kì í sùn ohun tí a fẹ́ múlò ń bí ni pé hadithi yìí a ó rí pé ó ní yusalli arba'an a máa kíráká mẹ́rin so tó bá máa ń kíráká mẹ́rin eléyìí fi hàn pé ó máa ń kí rákà mẹ́rẹ̀ẹ̀rin yẹn papọ̀ ni bákan náà ó tún lè túmọ̀ sí pé ó kí rákà méjì ó ó kí méjì ó wá rest lẹ́yìn ìgbà tó kí mẹ́rin tán ṣùgbọ́n etí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa àgbọ́yé ni pé rákà mẹ́rin yẹn yóò kí láì jẹ́ pé sálámà ń bẹ ìjókòó ń bẹ láàrin rákà mẹ́rẹ̀ẹ̀rin now bákan náà alwitiru irun witiri yẹn ká kí ní ìgbẹ̀yìn òru fún ẹni tí ó bá mọ̀ pé òun ó dìde lóru ṣùgbọ́n ẹni tó bá mọ̀ pé òun ò ní lè dìde lóru kó kí lẹ́yìn ìṣá ìlú dáa jù so níbi ahwal méjì ni ìyàtọ̀ àwọn èèyàn ẹni ó ní sátẹ́ǹtì ipò òun ó dìde lórí kírun ẹni tí ò ní assurance ipò òun lè dìde kírun lóru so àwọn méjèèjì ní ìsìn ìdájọ́ wọn yàtọ̀ ẹni tó mọ̀ ipò òun ò ní assurance yẹn kó kírun wítìrí rẹ̀ lẹ́yìn ìṣáì kó lọ sinmi ló dáa jù ẹni tó mọ̀ pé òun máa dìde lóru kó kírun ìṣá kó wá fi wítìrí rẹ̀ gbẹ̀yìn irun rẹ̀ ní ìgbẹ̀yìn òru. Jabir ibn Abdullah ó gba ìgbà wọ́ọ̀rọ̀ wá láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam nínú tírà imam muslim ó man khafa alla yaquma min akhiri al ẹnikẹ́ni tí bá ń bẹ̀rù kóhun ò ní lè dìde ní ìgbẹ̀yìn òru fàlìyútìr àwàlàhù kó ṣe wítìrì ní àkọ́kọ́ ní ìka àkọ́kọ́ òru ẹni ẹni pé ẹ̀yìn ṣá ṣùgbọ́n ẹni tó bá ń kúndùn ipòhun ó dìde lóru tó fàlìyútìr àkìrọ̀ lẹ́yìn kó ṣe wítìrì rẹ̀ ní ìgbẹ̀yìn òru fa inna salata àkìrì lẹ́yìn mashhudatun wa dhalika afdal torí pé ìrun ìgbẹ̀yìn òru mashhud èyí ni pé àwọn màláìka a máa wá sí ṣẹ́yìdà rẹ̀ wọ́n máa wá síbẹ̀ níbi tán bá ti ń kírun òru wàdálìkà afdol eléyìí ló dáa bákan náà ìrun wítìrì tá a rí òní ọlọ́run ọba ó ṣe ẹ̀sà rẹ̀ fún àwọn àlùmọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam ni àwọn àlùmọ̀ tán ti kọjá àwọn òní ọlọ́run máa ma sálẹ́sà fún wa ni torí pé ẹgbàwọ́rọ̀ wa láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam tó ní inna allaha azza wa jal qad amaddakum bi salatin min humuri ni'am wa hiya فجعلها لكم فيها بين العشاء إلى طلوع الفجر ọlọ́run ọba ọba àlekè ọlá ó ṣe àfikún fún yín lórí irun tí ó ṣe lọ́ràn àyàn fún yín léyìí tó sì jẹ́ pé ó lóore jukun ó fún yín ní àwọn ẹranko domestic ní àmì pupa torí pé nínú ràkúnmí gan pupa ló ní dẹ́rẹ́jà jù bákan náà nínú màálù gan fún rẹ̀ pupa lọ́wọ́n jù bákan náà sì ní nínú àwọn àgò àtàkùn gan fún rẹ̀ lọ́fẹ̀ẹ́ wọn jù so anabi ni kò fún yẹn ní irú ẹranko báwọn wítìrín ló jù bẹ́ẹ̀ lọ so ọlọ́run fi sí láàrin ìṣá títí kí alfijir wo fi yọ èyí ló mú wa mọ̀ pé àsìkò ìrun wítìr ó ní lẹ́yìn ìrun ìṣá títí dìgbà tí alfijir yóò fi yọ masala mi ò ní pé kí ni ìdájọ́ alwitr jẹ́ wájibí ni àbí sunna ni àbí mustahabbi ni ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ wọn ní sunna tó muhakkada ni ẹni pé sunna tó lágbára tá a kàn pa torí pé anabi sàlám kò fi ilẹ̀ rí bó ṣe ń rìn àjò àti ilé léyìí tó ṣe pé irun ọ̀ràn yàn adínkù fún wa nígbà tá a bá wà rìn àjò tó ń ti bẹ́ẹ̀ irun náfìlà yìí anabi sàlám ò fi rí nílé àti ìrìn àjò. عبد الله بن عمر أن كان رسول الله صلى الله عليه وسلم يوتر على راحلته النبي صلى الله عليه وسلم أما كيرون وتر لولي نقاقون ìkí wítìrì lórí nǹkan ọ̀gbun rẹ̀ ìdájọ́ méjì ló fún wa àkọ́kọ́ ni pé kì í ṣe ìrun ọ̀ranyàn torí pé ìrun ọ̀ranyàn Ànábì sallallahu alaihi wasallam máa sọ̀kalẹ̀ kí ni kì í kí ọ̀ranyàn lórí ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì ó fi hàn pé náfìlà ni torí pé náfìlà ni àníbísà sálàmà máa kí lórí nǹkan ọ̀gbìn so ìdájọ́ rẹ̀ náà máa jẹ́ ìdájọ́ náfìlà náà bákan náà èyí tó tún fi lágbára ni pé agba ẹ̀gbà ọ̀rọ̀ wa láti Abdullahi Ali ibn Abi Talib ó ní alwitr laysa hatmin. كأيهة المكتوبة ولكنه سنة سنها رسول الله صلى الله عليه وسلم إكوي الوتر تاريون كيسي أرانيا gẹ́gẹ́bí irun ọ̀ràn yẹn márààrún ṣùgbọ́n súnà ni tí anabi sàlẹ̀ tó kàn pa fún àwọn àlùmọ̀ rẹ̀ kí ni ọlá tí ń bẹ fún uh, wítìr àkọ́kọ́ náà ni pé ọlọ́run ọba búra pẹ̀lú alwítìr ó ní wà ṣẹ́fì wàlwítìr tí a bá tú alwítìr sí irun wítìrì torí pé nínú tíra Ibn ó mú ìtumọ̀ wítìrì nìkan wá ní ìtumọ̀ ogún ṣùgbọ́n kẹlma al-zahir tó fi hàn náà ni pé irun wítìrì bákan náà al-shafi'i a ó rí pé ibi tí ọ̀rọ̀ shafi'i wítìrì ti tó ti gbajúmọ̀ nìyẹn táwọn èèyàn fi filẹ̀ pé shafi'i wítìrì shafi'i wítìrì lábí ibi àyà ìwọ̀ shafi'i wal wítìrì bákan náà nínú ọlá tí wítìrì ní onígbé anabi sallam a máa ṣe àsọtẹ́lẹ̀ rẹ̀ fún àwọn sàhábé kéèyàn sọ àsọtẹ́lẹ̀ gẹ́gẹ́ bí will àbí wọ̀síyà wípé má ṣe fi nǹkan báyìí lẹ́ o ọ̀pọ̀ àwọn sàhábí ni anabi sàlám ṣe àsọtẹ́lẹ̀ rẹ̀ lẹ̀ fún débi pé ó ní ni'ma abdullahi ibn umar law kana yaqumu min al-layl ipe a ah, eh, ẹrú ni abdullahi ọmọ Umar tí bá máa ń kírun alẹ́ nígbà tó náà ti gbọ́ kò fi irun òru lẹ̀ mọ́ bákan náà ó wà nù sahihul Bukhari àti Muslim Abu Hurayra radiyallahu anhu ó ní awsani khalili bi thalathin la ada'hunna hatta amut wípé olùfẹ́ mi anabi sallallahu alayhi wa sallam ó ṣe àsọtẹ́lẹ̀ fún mi mi ò sì ní fi àsọtẹ́lẹ̀ náà lẹ̀ títí tí wọ́n fi kú àkọ́kọ́ nínú ẹ̀ ó ní sawmi thalathati ayyam ó ní ìrun ọjọ́ mẹ́ta láàrin oṣù min kulli shahri àmín ààwẹ̀ mẹ́ta láàrin oṣù ní gbogbo oṣù ó ní. أيام أيام البيض أيام البيض gẹ́gẹ́ bí ọ̀làkùn àti ọ̀túnla eh, thirteen fourteen fifteen so àwọn ọjọ́ tí oṣù pamọ́ mọ́lẹ̀ dáadáa ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ní gbogbo oṣù wa salati duha àti ìrun ìyálẹ̀ta wà náwómi àlà wítìrì àti kí kí n kí wítìrì síwájú kí n tó sùn so náà níbí àrẹ́bí ṣe àsọtẹ́lẹ̀ fún pé kó kí wítìrì síwájú kó tó sùn ìdí inú tó fi jẹ́ pé wọ́n fi wítìrì lẹ̀ ní ìparí òru fún ẹni tí ó bá ní assurance pò máa jí almuhim níta fẹ́ ló ń bi ni pé ọlá tí wítìrì ní ìdínú tí anabi sàlá sàlám tó fi ṣe àtọ́tẹ́lẹ̀ rẹ̀ fún àwọn sàábẹ̀ bákan náà irun ìyálẹ̀ta àti ààwẹ̀ ọjọ́ mẹ́ta ní gbogbo oṣù débi pé abu huraira níbi riwaya mi ó ní la ada'hunna fi safarin wala hadarin mi ò ní fi wọ́n lẹ̀ kódà bí mo wà ń àbí mo wà ní àjò kò sí èyí ń fi ń lẹ̀ nú

látútìrú bí thalathin tashbahu bil maghrib ẹ má ṣe kí irun wítìrì mẹ́ta tẹ́ fi jọ irun maghrib. so bákan náà abdullahi ibn umar ó ní anabi sallam yufassilu bayna ash-shaf'i wal witri bi taslim yusmi'unahu anabi sallam a máa ya wítìrì pẹ̀lú ṣẹ́fì àti wítìrà máa yá pẹ̀lú sálámà yóò sì fún wa gbọ́ tá a gbọ́ pé ó ṣe sálámà níbi rákà méjì tó kí náà masala mi tó wà ń bẹ ni pé a gbọ́dọ̀ kí wítìrì yẹn ní ẹ̀ẹ̀mejì lóru lóru kan torí pé ẹ̀gbọ́n kan láti ọ̀dọ̀ Qais ibn onizarona tolkun ibnu ali fi yawmin mi ramadan ipe tolk ọmọ ali ó wá sọ́dọ̀ wa ní ziyarọ ní àsìkò ramadan wa amsa indana wa aftara nígbà tó wá sọ́dọ̀ wa ó dìrọ̀lẹ́ ọ̀dọ̀ wa ló ti sínú ńgbà sínú tán tá kíṣà òun náà ló sì síwájú òun. ثم قام بنا تلك الليلة وأوتر بنا أواكر قيام الليل فوانجونا لن شاء وستكي وتر فوان ثم حضر إلى مسجده بنا لو أسس لسي مسلسي رتيتي كرن فصلى بأصحابه أواس كرن فوان لون hata ìdá bákìyà wítìrù lẹ́yìn ìgbà tó wá di pé ó ku wítìrì tí ó kì í qaddama rajulan ó wá fẹ́ lómi pé wá kí wítìrì fún un lọ́wọ́ ni awtiri bí ashabik kírun wítìrì fún àwọn èèyàn rẹ̀ fa inni sami'tu rasulallah sallallahu alayhi wa sallam yaqul torí pé mi gbọ́ tí anabi sallallahu alayhi wa sallam pé la witrani fi layla kò sí wítìrì méjì lóru kan so ṣùgbọ́n ibi tí béèrè wa ń bí ni pé ẹni ó bá kí wítìrì tiẹ̀ níbẹ̀rẹ̀ òru tó wá dìde lóru tí ó kì í ìrun míì kún mọ́ lẹ́yìn wítìrì tó ti kí bóun ni ó ti wá sí i anabi sallallahu alayhi wa sallam ní ìjàrú àkírọ̀ salatikum bil-layl al-witra ẹ fi ìgbẹ̀yìn ìrun yín lóru ẹ fi ṣe wítìrì imaamu tirimidi nínú tírà rẹ̀ gẹ́gẹ́ bí ìṣesí ẹ̀ tó máa ń ṣe lẹ́yìn ìgbà tí ó bá mú àdìsí wá ó ní ikhtalafa ahlul ilmi fi alladhi yutir min awwali al-layl thumma yakunu min akhirihi àwọn olùmọ̀ wọ́n ṣe ìyapa ẹnu fún ẹni tó kírun níbẹ̀rẹ̀ òru tó wá dìde lóru láti kírun nígbẹ̀yìn rẹ̀ tó ti ṣe wítìrì lákọ̀ọ́kọ́ أني فرأى بعض أهل العلم من أصحاب النبي صلى الله عليه وسلم ومن بعدهم àwọn míì nínú sàábì anabi muhammad sallallahu alayhi wa sallam àtàwọn míì tán wá lẹ́yìn wọn wọ́n rí i pé nakdul witr yóò tú wítìrì ètò ti kí lákọ̀ọ́kọ́ yóò kírun ẹyọ kan láti sopọ̀ mọ́tò ọ̀hún tí ó wà di wítìrì yóò wá kí n tó bá wù ú ní parí òru yẹn yóò wá fi wítìrí gbẹ̀yìn irun òru rẹ̀ wọ́n ní ẹ̀rí wọn náà ni pé láwìtìrọ́ ní fìlẹ̀ìlà kò sí wíìtì mìíràn méjì ní òru àti pé ànábì ní kẹ́ ẹ fi irun wítìrí gbẹ̀yìn irun yìí wọ́n ní ṣùgbọ́n àwọn apá míì nínú àwọn olùmọ̀ nínú sàábẹ́ ànábì sallallahu alayhi wa sallam àtàwọn míì lẹ́yìn wọn. wọ́n ní tí èèyàn bá kí wítìrì ní àkọ́kọ́ alẹ́ lẹ́yìn ìgbà tó sùn tó wá jí tó rí pòun ní agbára àti kírun tó wá fẹ́ kírun míì yóò kírun tó bá wù lóru náà ṣùgbọ́n kò ní kí wítìrì mọ́ eléyìí ni ọ̀rọ̀ tí Sufyanu Thawri tó na dúólẹ́rú àti Imam Malik àti Ibn Mubarak Shafi'i àti Imam Ahmad. eléyìí ni wọ́n dúró lórí rẹ̀ pé ẹnikẹ́ni tó bá kírun wítìrì níbẹ̀rẹ̀ òru tó bá tún á dìde ní ìgbẹ̀yìn òru láti kírun kò ní kí wítìrì mọ́ yọ́kà kí n tó bá wù nínú òru ni wọ́n ní ẹ̀rí tó pọ̀ wípé kò di dandan kọjá pé ìrun wítìrì gangan ni ó gbẹ̀yìn òru òun gangan tí ó ṣe pàtàkì imam tirimidi ó ní wàhádà asahhu eléyìí ló fi dáa jù لأنه قد روي من غير وجه أن النبي صلى الله عليه وسلم قد صلى بعد الوتر torí pé ẹgbàwọ ọ̀rọ̀ wa lọ́nà tó pọ̀ ipe anamsa salam ó ti ó tún kírun míì lẹ́yìn ìgbà tó ti kí wítìrì ó wá ná àwọn àdéhìí ipe anamsa salam ó kírun míì lẹ́yìn ìgbà tó ti kí wítìrì so nínú tó fi hàn òun náà ni àdéfi Talak ibn Ali ta kíta kàtẹ́yì tọ kí wàá ní a sọ sí ọ̀rọ̀ ẹ fi ìrun ìgbẹ̀yìn ìrun òru gbẹ̀yìn ẹ fi wítìrí gbẹ̀yìn ìrun wọn ní èyí tó dáa nìyẹn ṣùgbọ́n tí a ò bá lè ṣe bẹ́ẹ̀ kò sí aburú nù ẹ̀ torí pé wítìrì ọ̀hún gan fún rẹ̀ kì í ṣe ọ̀ranyàn. hadith ẹlẹ́ẹ̀kejì an aisha radiyallahu anha qalat min ah, min kulli laylin awtara rasulullahi sallallahu alayhi wa sallam min awwali layl wa awsatihi wa akhirihi wa intaha witruhu ila sahari ipe agbára hadith wa láti ọ̀dọ̀ aisha radiyallahu anha wọn ni anabisa asalam a máa kírun òru wítìrì ní àkọ́kọ́ òru a sì tún máa kí ní àárín òru a sì tún máa kí ní ìgbẹ̀yìn òru yóò wá parí wítìrì rẹ̀ lọ sí àsìkò asahar àsìkò tá a máa jẹ sààrì síwájú kí alfajiri ò tó yọ kí ni ìtumọ̀ eléyìí ó ní pé anamsa sálámà bẹ̀rẹ̀ ṣíṣe kìámù léyìí rẹ̀ lákòókò òru yóò ṣe kìámù léyìí lákòókò òru ó lè sùn yóò tún dìde láàrin òru yóò tún ṣe yóò tún dìde nígbẹ̀yìn òru yóò á fi wítìrì rẹ̀ sallallahu alayhi wa sallam yóò á fi gbẹ̀yìn ìrun òru náà àwọn afáàní àdìsí yìí ó fi hàn pé àsìkò wítìrì torí pé tí àfa mú wa torí tó fi mú wa náà pé kí ni àsìkò wítìrì ó fi hàn pé àsìkò wítìrì ó gbáàyè láti ẹ̀yìn ìṣá títí dìgbà tí alfijiri ó fi yọ gbogbo nǹkan tó ta bá ní ó gbáàyè kùmọ́ ìrọ̀rùn àti ìdẹ̀kùnrin fún al'umma nabi muhammad sallallahu alaihi wasallam torí pé gbogbo wa yìí pápá àjẹbákan náà ẹlòmíì tó bá ti sùn ẹni tí ó jí yọ bójú ààrẹ <laughs> àlàáfíà ni kọ́mọ́ ti sùn so ẹlòmíì sì ní wọ́n bá ti rọ asùnrún tiẹ̀ díẹ̀ ó ti tají náà nù kódà bí nǹkan rọ bá ara mí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó ti jí so ní ìyàtọ̀ tọ́lọ̀ ń dá wa yìí lọ́lọ́run fi ṣe ìdẹ̀kùn ẹni ó bá wù kó kí lákọ̀ọ́kọ́ ẹni ó ti wù kó kú tiẹ̀ ní àárín ẹni ó anabi sàlá sàlám oní fàyídà khashiya ahadukum subha tẹ́nì kọ̀ọ̀kan yìí máa ń bẹ̀rù pé àṣùbọ̀ ó dé bá sọ́là wáhìdà kó kírun kan wóró kó fi ṣe wítìrì. so níbí ìbéèrè tí yóò ṣẹyọ ni pé nígbà tí wọn ní wàǹtá wítìrì ilẹ̀ sà wítìrì rẹ̀ ó parí ní àsìkò ṣé a lè ṣe wítìrì nígbà tí àlùfíjìrì bá ti yọ tán. lẹ́yìn ìgbà tá a bá rí i pé àlùfíjìrì ti yọ o ṣá a lè kírun wítìrì wọn kásùbà wọn è kásùbà ṣá a lè kí wítìrì. <laughs> ìdáhùn ni pé àkọ́kọ́ nú ẹ̀ Imam Malik ń mú báàbì kan wá nínú tírà rẹ̀ Muwatta ó ní báàbù wítírì báàdà alfajiri báàbù ṣíṣe wítírì lẹ́yìn ìgbà tí alfijiri bá ti yọ ó sì mú àwọn athar wá láti ọ̀dọ̀ àwọn sahabe tó pọ̀ nínú abdullahi ibn abbas ubada ibn samit nínú qasim ibn muhammad àti abdullahi ibn amir ibn rabi'ah àti àwọn míì ó ní kọ̀dà áwùtàrú báàdà alfajir wọ́n kírun wítìrì lẹ́yìn ìgbà tí alfijiri ti yọ. bákan náà ó ní abdullahi ibn abbas ó sùn lẹ́yìn ìgbà tó jí ó sọ fún ọmọ ọ̀dọ́ rẹ̀ lọ mi wo mọ́sálásí ìwúrú òpòwò ni àwọn èèyàn wà mọ́sálásí wọ́n ní lọ́jọ́ náà lọ́hùn ó ti fọ́jú kò rí iná mọ́ ó sì ti dàgbà so ọmọ ọ̀dọ́ wa padà dé pé àwọn èèyàn ti kásùbà wọ́n sì ti túká ní mọ́ṣáláṣí ló bá dìde ló bá kí wítìrì lẹ́yìn náà ló wá kírun àsùbà àkọ́kọ́ nú ẹ̀ nìyẹn lẹ́yìn náà ó tún mú ọ̀rọ̀ wá láti ọ̀dọ̀ Ubada ibn Samit ó ní òun ní imam níjọ́ kan tó wá jáde láti sí mọ́sálásí bí wọ́n ti rí ni làdáni lọ́ba ti bẹ̀rẹ̀ sí gbé ìkàmà lọ́wọ́ sọ pé kí làdáni ọ̀dá dúró náà lọ́wọ́ ṣe wítìrì lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ wá kírun fún wa so làdáni ò sì ní gbé ìkàmà tí ìbá ti ṣe pé alfitiri ti yọ bákan náà Abdullahi ibn Mas'ud òun ti ẹ̀ sọ pé má ubali law uqimatis salatu subhi wa ana utiru ó ní kò lè dàmí láàmú kódà bí wọ́n bá ti gbérun àṣùbà àdúró tí mo bá wà lórí wítìrì ń kí wítìrì mi Imam Malik wa sọ ọ̀rọ̀ onímímọ̀ olóye tó yẹ ká dìmú dáadáa ó ní innama yutiru ba'da al-fajri man nama 'anil ولا ينبغي لأحد أن يتعمد ذلك حتى يضع وتره بعد الفجر oni gbogbo èyí tá tá a gbọ́ yìí o ẹni àwọn tó ń ṣe léyìí àwọn tí wọ́n sùn tí wọn ò rí wítìrì kìíní kì í ṣe pé yàn wá mọ̀ọ́mọ̀ fi wítìrì rẹ̀ lẹ̀ dìgbà tí àlfíjìrì bá yọ torí pàṣípò àlfíjìrì o lẹ́yìn iṣẹ́ ẹni títí di àlfíjìrì ó fi yọ so àfa tó ṣe sharhi tírà imam malik oní ibn abdulbar oní àwọn olùmọ̀ wọ́n ṣe yapa ẹnu nínú àwọn aṣíwájú nípa ìgbẹ̀yìn wítìrì lẹ́yìn ìgbà tí ẹnu wọn kò pé àkọ́kọ́ wítìrì o lẹ́yìn ìṣáà ni bákan náà ìparí òru o lẹ́yìn ìgbà tí alfijiri bá ti yọ ni so ìgbà wo wá ni a nílé kí àlùfíjìrì mọ́ àwítìrì mọ́ àwọn àwọn míì nínú àwọn olùmọ̀ wọn ní la yusalli wítírọ́ ba'da tulu'il fajr lẹ́yìn ìgbà tí àlùfíjìrì bá ti yọ o a gbọ́dọ̀ kí wítìrì mọ́ torí pé àsìkò rẹ̀ nu lẹ́yìn ìṣá títí kí àlùfíjìrì ó fi yọ tòtá àlùfíjìrì bá ti yọ àti ìkí àsùbá àti ìkásùbá àsìkò wítìrì ti lọ́nu ó ní apá kejì nínú wọn wọn ní malam yusalli subha lópin ìgbà tó wọn bá ti kí àsùbà a lè kí wítìrì wọn ti pèrún àsùbà ń sìn wọn ò sì ní pèrún àfìgbà tí alfijiri bi ti yọ ṣùgbọ́n gba adé mọ́síláṣí àìmọ́mù tí ìgbérun èmi ò sì tí kí alfijiri mo lè fi wítìrí mi kí n tó kí rakata ní ìfajìrì mi síwájú kún tó gbèrún ṣùgbọ́n gbà wọn bá ti gbèrún ìwà ní wọlé kún ó gbèrún àṣùbà àdúró kí n tó wá ní ìmọ̀ kí wítìrí náà ó ní eléyìí ó ní ọ̀rọ̀ tí àwọn ọ̀pọ̀ nínú àwọn sàábẹ́ anẹ́bísà sálàyé tí Imam Malik tó kà wọ́n kọjá bákan náà nù aisha ìyàwó anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní èyí ni ọ̀rọ̀ imam malik àti shafi àti ahmed àti abu thaw àtọ̀pọ̀lọpọ̀ wọn ó ní eléyìí gangan ni tí tó correct ó ní pé lópin ìgbà tó wọn bá ti kí àsùbà èèyàn lè kí wítìrì rẹ̀ ṣùgbọ́n àwọn tó wá ní lẹ́yìn ìgbà tí wọ́n bá kí àsùbà tán èèyàn tó lè kí wítìrì wọn àwọn ni wọn ò ní í ẹ̀rí so wọ́n ní torí pé alfijir tí wọ́n wí yẹn ó ní pé èrùn àsùbà kì í ṣe pé bóyá ń gbà tí alfijir bá ti yọ nìkan so tí wọn bá sì ti kí àrùn àsùbà ìyẹn ní àǹfààní láti kí ọlọ́run ọba kí ó gba ẹ̀sìn wa ṣùgbọ́n kéèyàn wá máa fi irun wítìrí rẹ̀ lẹ̀ lẹ́yìn gba alifijiri ti ọ ní wàá ṣẹ̀ṣẹ̀ tó kéyún ní àwọn ọgbà. bákan náà èyí tó tún jọ eléyìí ni àwọn tí a máa ń kírun méjì pọ̀ ìrun magrib àti isha àbí ìrun dhur àti al-asr magrib àti isha a ní lẹ́yìn isha ni wítìrì ti bẹ̀rẹ̀ ọ̀dà nígbà tá a bá kí magrib àti ìṣá ẹ̀pọ̀ ọ̀pọ̀ gbà ni pé àsìkò magrib la láti kí magrib àti ìṣá nígbà míì àsìkò ìṣá gan ò tí ì wọlé sa aláǹfààní àti kí wítìrì wá ń gbà náà ká sì máa lọlé. àwọn àǹfààní náà a ní àǹfààní àti kí torí pé ohun tá a wò ní ìrun ìṣá kì ṣe àsìkò ìṣá torí pé ìdarúpọ̀ lásìkò náà uzuri ni so àsìkò tá a kírun gangan lásìkò tiwa so lẹ́yìn ìgbà tá a bá ti kí ìṣá tán ká kí wítìrì wa tá a bá fẹ́ kí ó sì ti parí náà nù kódà bá ń gbà wá kúrò ní mọ́ṣáláṣí ìgbà náà ni àsìkò ìṣá àṣẹṣẹ kó àní wo ìyẹn má so ó ní eléyìí ni ti ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ tí wọ́n tẹ̀lé bákan náà ni ẹni ó kí dhur àti làásù a mọ̀ pé àìyàn náfìlà lẹ́yìn àlàásù abẹ́ẹ̀kọ́ ńgbà tá a wá kí dhur tán tá a kí àlàásù ńgbà tá parí irun méjèèjì torí òjò àbí torí ìdí míì ìran àlàásù ò tí wọlé sáà lè yan náfìlà wọ́n ní ah, ẹni ó ti kí àlásìrì kò ní yẹn náfìlà ṣùgbọ́n ẹni tí ò tí ì kí àlásìrì kódà síwájú lọ́nà gan òun lè yẹn náfìlà ń tiẹ̀ ṣùgbọ́n ẹni tí ò tí ì kí àlásìrì òun ò ní yẹn náfìlà máa ń tiẹ̀ torí pé ó ti kí àlásìrì òun náà àsìkò kí ó wò irun àlásìrì tó kí náà ni yóò wò ẹ̀yìn náà. hadisi ونقول ni حديث عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصلي من الليل ثلاث عشرة ركعة يوتر من ذلك بخمس لا يجلس في شيء إلا في آخرها حديث يوم لي على ركع ملو لكن وتر أبا ولتي عائشة رأى يا صلى الله عليه وسلم ولو بكي يونسي كان رسول الله صلى الله عليه وسلم يصلي من الليل ثلاثة ثلاثة عشرة ثلاثة عشرة ركعة النبي صلى الله عليه وسلم أما كن لولو متلا يوتر ذلك بخمس يوكي وتري بلو نينو متلا يوفي مارو كي وتري la yajlisu fi shay'in illa fi akhiriha kò ní jókòó láàrin márààrún àyàfi nígbẹ̀yìn náà so náà ní ìsìn tí a bá wo àdísì ó ń sì ní ẹyọ kan tí àfa àmúwa nípa adadu rakaat so ẹni ó bá wọlé ní ìsìn yóò dúró lórí pé irun raka mẹ́tàlá ni irun ṣùgbọ́n tí a bá tún wo àwọn ẹ̀rí míì a wà rí àbáyọ náà wọ́n ní pé ohun tí tá a mọ̀ láti ọ̀dọ̀ Aisha radiyallahu anha wọ́n ní pé irun wítìrí anabi sallallahu alayhi wa sallam raka mọ́kànlá ni nínú Ramadan àbí láìsí nínú Ramadan gẹ́gẹ́ bí a ti بكنا ما كان رسول الله صلى الله عليه وسلم يزيد في رمضان ولا في غيره على إحدى عشرة ركعة النبي صلى الله عليه وسلم كيف يكون نينو رمضان أبي لا يتكيس رمضان كيف يكون يرويت رجو ركع مكان لالو نينو أبا ورمي أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي ثلاثة عشر ركعة بركعتي الفجر eléyìí ní ìsìn ó ti túmọ̀ raka mẹ́tàlá òní pé anabi sàlá sàlá màmá kírun lóru raka mẹ́tàlá papọ̀ mọ́ rak'atayn al-fajr torí pé rak'atayn al-fajr náà òru náà lòun náà kó làásùbà òun ní ìgbẹ̀yìn òru àṣùbà òun kọ́ làárọ̀ ìgbẹ̀yìn òru nu so ńgbà tí irú òru bá parí ní òwúrọ̀ ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ so anabisa asalam a máa kí irun raka mẹ́tàlá papọ̀ mọ́ raka tani fajiri so eléyìí fi hàn pé raka mẹ́tàlá yìí tí wọ́n sọ lẹ́ẹ̀kan nù wọ́n sí raka tani fajiri papọ̀ mọ́ so ibi tí ó ti wá hàn kedengbe pé. أبوالات ودو عائشة رضي الله عنها وني كان إذا فاتته صلاة من الليل النبي صلى الله عليه وسلم تيمور تبفر من وجع يلا أي أي أرو لي ويكو بدون أبون لوتي وا لو لو نيو جاكولي نوناكي أبين كمي صلى من النهار يوكي نونو لصن ṣùgbọ́n rákà mélòó ni ó kì í fintay ashara rak'atan yóò kì í irun rákà méjìlá torí pé rákà mọ́kànlá yun wítìrì ni àìsí kí wítìrì lọ́sàn yóò wá fi rákà kan kún tí ó fi pé méjìlá. وذلك لأنه كان يوتر إحدى عشر كراكتان torí pé a máa ṣe wítìrì pẹ̀lú mọ́kànlá so ńgbà tí o sì ní kí wítìrì ní òru alọ́sàn yóò wá kúkú kí méjìlá. وعليك السلام نعم النبي صلى الله عليه وسلم ama máa kí tí ó bá rírun òru kí a máa kí rákà méjìlá lọ́sàn. tí ó bá kírun lóru yóò wá kí rákà méjìlá lọ́sàn ẹni pé yóò fi rí dọ́pọ̀ ìrun òru tí ò rí kí sọkọ wa ní kí mọ́kànlá yẹn yóò kí méjìlá nítorí pé kò sí wítìrì ní òru. a ah, kò sí wítìrì lọ́sàn-án afwan naam ni pé tí a bá sọ pé witir wọn máa ń dárúkọ wítìrì yẹn ntọ́ gbalérò náà ni kìyàmù lẹ́yìn so tá a bá wí pé kìyàmù lẹ́yìn tá a gbalérò náà ni witir so méjèèjì náà ni wọn wọ́n gbalérò tán bá dá kọ rẹ̀ so ni witir báwo wà la ṣe kí wítìrì ọ̀ǹgà bóun ní sífà rẹ̀ àwọn afáàní nínú àwọn àdíìsì tó gbà wá lórí wítìrì anabi sallallahu alayhi wa sallam lil musalli an yutira bi rak'atin ẹni ó bá wù ó lè kírun rákà kan péré láti kí wítìrì walaw an yutira bi ẹni ó bá wù ó lè kí rákà mẹ́ta tí ó kí gbogbo ẹ̀ papọ̀ tí ò ní jókòó láàrin kankan àfi ìgbẹ̀yìn wàláwù ayùsọ́lì rọ̀kàtẹ́yìn thumma ya'qidu wa yaq'udu wa yusallim ó lè kí irun rákà méjì yóò jókòó yóò ṣe sálámà thumma ya'ti bi rak'atin wahida lẹ́yìn náà yóò mú rákà ẹyọ kan wá tí ó fi di wítìrì lẹ́yìn ó fẹ́ kí mẹ́ta wàláwù ayùtìrù bi khamsin tó ṣe pé márùn ló fẹ́ kí ó lè kíráká márùn la yaqudu illa fi akhiriha kò ní jókòó àyàfi nígbẹ̀yìn rẹ̀ gẹ́gẹ́ bí a ti kà nínú hadith tó kọjá walau an yusalli sitti raka'atin la yaqudu illa fi sadisa ó lè kí rákà mẹ́fà kò ní jókòó láàrin mẹ́fẹ̀ẹ̀fà àyàfi nígbẹ̀yìn thumma yatashahadu yóò wá tayya thumma yaqumu fayati bi raka'atin yóò wá tún dìde rákà kan yóò fi jẹ́ méje yóò wá sí sálámà wàláwo àyùsọ̀lì tìsà ó lè kí mẹ́sàn-án láyé jìlísù fi ha ilá fi fàmìnà kò ní jókòó àyàfi lẹ́ẹ̀kẹjọ ثم يأتي بركعة يو أتدي يوم ركع يوكوا ثم يسلم يوت السلام ثم يصلي ركعتين وهو جالس يو أجوكو يو أكي ركع نجي نجوكو ẹni pé láti fi tẹ̀lé gẹ́gẹ́ bí anabi sàlá sàlám ṣe kí àdìsí wá pé anabi sàlá sàlám a máa kí rákà méjì ní jòkó lẹ́yìn ìgbà bá ṣe wítìrì tán so ìdínú táwọn afáàmì fi pé wítìrì ń kọjá pò ní ọgbẹ̀yìn ọ̀hún kì í ṣe ọ̀ràn àyàn kò pa dandan àdìsí wá láti ọ̀dọ̀ imam muslim afa kan saad ibnu hisham أبي أن يلا وأم المؤمنين عائشة يا نبي صلى الله عليه وسلم أن بئني أن وتر رسول الله صلى الله عليه وسلم فمن روي بوني عن النبي صلى الله عليه وسلم زي ما كي وتر غاري أني كنا نعد له سواكه وطهوره فيبعثه الله ما شاء أن يبعثه ó ní lálẹ́ síwájú ká tó sùn á ti tọ́jú aswaki rẹ̀ àti omi tí ó fi ṣe àlùwàlá rẹ̀ gbogbo ìgbà tí ọlọ́run bá jí nígbà tó bá wù ú nínú òru ànẹ́bísà sálàm tó bá dìde tán yóò ṣe yóò rẹ̀ yóò wá sàlùwàlá kírun rákà mẹ́sàn-án kò ní jókòó ní ọ̀kan nínú ọ̀kan kan nú ẹ̀ àfi lẹ́lẹ́ẹ̀kẹjọ yóò wá ṣe tẹ́yíyá yóò gbàdúrà nínú ìjókòó yẹn gbogbo àti yóò tún ṣe hamdala thumma yanhadu yóò wá tún dìde wàlá yusallimu kò ní ṣe sálámà lẹ́lẹ́ẹ̀kẹjọ thumma yakumu fayusalli tasi'a yóò wá dìde yóò kẹlẹ́ẹ̀kẹsàn yóò wá tún jókòó yóò tún ṣe tẹ́yíyá yóò tún ṣe àdúrà yóò tún ṣe hamdala thumma yusallim tasliman yusmi'una yóò wá sí sálámà yóò jẹ́ ká gbọ́. ثم يصلي ركعتين بعدما يسلم وهو قاعد yóò wá tún kí rákà méjì kan lẹ́yìn ìgbà tó ti sálámà ó wà ní jòkó ní òkè fatilka ihda asharata rak'atan onítẹ̀ bá kà ó di mélòó rákà mọ́kànlá ó ń sọ fún ẹni ó bilé rẹ̀ débi pé ó ní yá àbùnà ìwọ ọmọ mi torí pé ìyá múmìnì ni gbogbo àwọn múmìnì pátá falamma asanna lẹ́yìn ìgbà tí anabi sallam dàgbà tán wa akhadha al-lahma ara ti ti lẹ awutara bi sẹbẹẹ a máa ṣe wítìrí pẹ̀lú raka méje wasọ́nà àfi rọ̀kàtẹ́yìn mithla sọ̀ní èyí al-awwal yọ wá kí raka méjì gẹ́gẹ́ bí ó ti ń kí tẹ́lẹ̀ ní jòkó yọ wá di mẹ́sàn fatilka tis'un yọ wá di mẹ́sàn oni wakana nabi sallallahu alaihi wa sallam an yudawima alayha anabi sàlám ó máa ń wù kọ́ ẹ pé tó bá kírun kan kó máa kí gbogbo rà kó má dà dúró wàkàna ìdá àkọlábàwò naumun aw waja'un ṣùgbọ́n nígbà tí oorun bá lágbára jùlọ àbí àìgbádùn an qiyami layl tí ó lè kírun òru salla mina nahar yóò kírun lọ́sàn thintay asharata rak'atan irun raka méjìlá ولا أعلم نبي صلى الله عليه وسلم قرأ القرآن كله في الليلة mi ò gbọ́rí mi ò sì rírí pé anabi sàlá sàlá ń ka kuraani lálẹ́ ẹjọ́ kan gbogbo kuraani pátá lálẹ́ ẹjọ́ kan wàlà sọ́là laylatin ilà subhi mi ò sì rírí pé yóò kírun láti ẹ̀yìn iṣá títí di àsùbà láì ní sùn kò sí bẹ́ẹ̀ rí wàlà sọ́ọ̀mà shahran kamilan ní wọn sì rí kó gbààwẹ̀ oṣù kan tó sì pérí ghayr Ramadan tí kì í bá ṣe Ramadan so àdìsí yìí ẹ̀rí ni ipe la yajibu an yakuna akhiru salati bil-layl witra ipe kìí ṣe ọ̀ranyàn kó jẹ́ pé ìgbẹ̀yìn náfìlà lóru kó jẹ́ wítìrì so ẹni ọba mọ̀ pé òun ò ní jí kó kí wítìrì rẹ̀ ní àkọ́kọ́ òru náà màsìkò bá náà. Um, bó tilẹ̀ jẹ́ pé ìparí hadith ọ̀hún náà nù ṣùgbọ́n masala tí ó tún jọ náà ni pé anabisa ọ̀sálẹ̀m ó ní inna hadha sahar juhudun wa thiqal ìjí kásùn kájíkákírun ni ìyànjú ńlá ni ohun tó sì nípa ni. فإذا أوتر أحدكم فليركع ركعتين bẹ́ẹ̀ni kẹ́kẹ́ni tó bá ti kí raka tó bá ti ṣe wítìrì kó kí raka méjì fufu yẹ irú ìjókòó kíyẹn فإن قام من الليل وإلا كانت له tó bá jí lóru bí ó bá sì lè jí méjì tó kí náà tó ti di ládàá rẹ̀ so eléyìí náà àwọn afáàní òun náà ẹ̀rí ni tó fi hàn pé kò pa dandan kọ́ yẹ pé ìgbẹ̀yìn òun wa lóru raka amin wítìrì ni. so uh, masala ìgbẹ̀yìn rẹ̀ kì í ṣe ọ̀rọ̀ tó pọ̀ ni pé kéwú tá a máa ń ké nínú wítìrì a lè kéwú tó gùn òun ló dáa jù tó yà bá tá a lágbára so gẹ́gẹ́ bí àwọn tí wọ́n sọ pé yàn máa kí kúlíyà yọ káfírún àti kúlù àti kúlù wọ́pọ̀ so eléyìí náà kò burú ṣùgbọ́n tí ó bá ní agbára àti kí n tó jù bẹ́ẹ̀ lọ kò sí aburú nù ẹ̀ wallahu alam torí àsìkò èyí tí a ṣe tó ṣe déédéé ọlọ́run kó fún wa ládẹ́ èyí tí a ṣàṣìṣe ọlọ́run kí ó fún wa ní kó foríjì wa assalamu alaikum. Eh, nǹkan kan yọ kan wóró kan tó kù ó ní pé ó pọ̀ nínú àwọn tí wọ́n máa ń sọ pé man lam yutir falaysa minna ẹni tí ó bá kíwétìrì kò kò sí pẹ̀lú àlùmọ́ alẹ́ sàlẹ̀ àdìsí náà kì í ṣe àdìsí tí ó la tó tó tó lágbára àdìsí tó lẹ́nu so kì í ṣe àdìsí tó lágbára pé ẹni tí ó bá ṣe wétìrì kò sí pẹ̀lú wa ìkẹ́lẹ́ kejì ni pé gbogbo wa yìí bá ti wà ń bí ọmọ kéwà ara wa la jẹ́ ṣùgbọ́n alihamudulilayi ọ̀nà ní kí èmi kí n jẹ́ gẹ́gẹ́ bí àáfà so nǹkan mi wà tó yẹ pé a lè dára wa pè láti ṣàtúnṣe nǹkan mi wà tó ti jẹ́ pé fáídà gbogbo wa ni nínú àwọn common mistake tá a máa ń ṣe èyí tó tó common jù ní tá a máa ń ṣe níbi ìrun pípè irun pípé yìí kò sí ẹni tó perfect kódà Bilal radiyallahu anhu tó jẹ́ ẹni tí ń pèrun anabi sallallahu alayhi wa sallam àwọn sàbí wa fẹjọ́ rẹ̀ sùn pé Bilal kìí pé ashadu dáadáa anabi ní ashadu ti tiẹ̀ ó lóore ju tiyín lọ lọ́dọ̀ Ọlọ́run kí ló dé torí ikhlas pàápàá jùlọ kìí ṣe Arab ni but èyí tó bá lè ba ìtumọ̀ jẹ́ pàápàá jùlọ tó bá yẹ pé ìtumọ̀ yẹn yóò tún lè dẹ́bi yóò ṣe yóò ṣe àkóbá bá tawhid lẹ́yìn tó bá mọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ tá a bá ṣe tá a bá mọ̀ kò sí aburú náà ṣùgbọ́n ká tún ṣe ashhadu anna muhammadu anna so tó bá ti di pé a fi mọ́ dì sí anna ó ti bà ìtumọ̀ jẹ́ ipe mo jẹ́rìí pé èmi o mo jẹ́rìí pé dájúdájú èmi o anna èmi anna dájúdájú anna dájúdájú èmi so a rí pé ó bà ìtumọ̀ jẹ́ tó sì jẹ́ pé ó kó bá tawhid so uh, ká má ma fa madi anna anna rasul anna rọ anna rọ àwọn àfa àwọn ní madu tabi'i ni ẹni pé a dá gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní tó lè ṣe kò sí ẹni tí ò ní lè ṣe àfi ẹni tí a bá kọ́ ìdínú àwọn afọ́ni tẹ̀jú náà pè ní madu tabi'i tabi'i èèyàn yóò lè fà ṣùgbọ́n tá a bá ní ká fa anna so FIFA fífàgùnyún tí èmi bá ṣe tabala ka seconds tí mo lò kò ní ṣe déédéé pẹ̀lú ti tèmi kò ní ṣe déédéé pẹ̀lú ti àfa èyí oníṣe ó ti kú ní tọ̀bíà ó ti kú natural but èyí naturally ni gbogbo wa la lè ṣe so ka ka ka ṣe àkíyèsí anna rasulallah anna muhammad rasulallah anna muhammad naam kí ni àfa ló ti kọ́kọ́ náà. ẹ̀mí lọ́dọ̀ ẹ̀ nípa àwẹ̀ tásọ́ra àti aṣọ rẹ̀. ẹ̀ náà. àpè ìyàpánu ok. ọ̀pọ̀lọpọ̀ wọn gbàwẹ̀ eh, lánàá wọ́n ṣẹ́rí yẹn kì í ṣe nǹkan kan tí ó tó jẹ́ ìyapa ó ní ìyàtọ̀ òǹkà ìyàtọ̀ òǹkà so ó lájú ó lè ó lè pọ́síbù kọ́ yẹ pé ní ìlú míì lọ́hùn ohun táwa kà ni àwọn kà so ọlọ́run ọba ó sì ọlọ́run ọba ó ṣe ó ní pẹ̀lú hikma rẹ̀ òun ló mọ bí ó ṣe gba ẹ̀sìn ń kálukú ohun tí a fẹ́ lọ́dọ̀ wa náà ni ká ṣe ìyànjú alkibla tẹ rí wọn kò sí bá a ṣe lè sẹ́ẹ̀tì alkibla gangan ṣùgbọ́n ọlọ́run pẹ̀lú ìdẹ̀kùn rẹ̀ ó ní ẹ kọjú sí ọ̀nà rẹ̀ ká kọjú sí lágbájá àbí ká kọjú síbi tí lágbájá wà ó yàtọ̀ so bákan náà ni irú àwọn nǹkan báyìí lópin ìgbà tí a bá ti ṣe ìyànjú tiwa níbí tá a ka òǹkà wa so òǹkà tá a kà yẹn tá a bá fi ṣiṣẹ́ ọlọ́run bá mọ bí ó ṣe gba ìbáàdà tiẹ̀ so ìyàtọ̀ òǹkà ni ọ̀pọ̀lọpọ̀ wa nígbà míì wọ́n lè jẹ́ pé òǹkà tá a lò ó ní òǹkà software àwọn míì òǹkà tí wọ́n àwọn wo oṣù ni látìgbà tí oṣù ti èyí tó kọjá tó ti lé làwọn wò so àsìkò tó léwu èyí tó jẹ́ Ramadan gan tá a máa ṣe ní ìyàjújù à ń yapa dípò ti Muharram so eléyìí ò lè jẹ́ nǹkan kan tí Ọlọ́run bá kí ó gba ẹ̀sìn wa ẹni ó kí lánàá ẹni ó gbà lánàá àtẹni tó gbà lónìí Ọlọ́run bá kí ó gba gbogbo ẹ̀ lọ́wọ́ rẹ̀ àníyàn ni tí Ọlọ́run fẹ́ lò hmm, Allahu alam. jókòó tẹ ní àdéhùn wọn jókòó lẹ́yìn ìgbà tó wá sí i. ṣe bí ni à ń kọ́ sí so àwọn sàbí ànábì sàásánlá wọn rí pé ànábì sàásánlá máa máa ṣe bẹ́ẹ̀ àwọn ìyàwó ànábì sàásánlá wọn wo irun rẹ̀ lóru àwọn náà gbà wáyé pé ànábì sàásánlá máa máa ṣe bẹ́ẹ̀ àwọn sàbí sì gbà lọ́wọ́ tiwọn àwọn náà bẹ̀rẹ̀ sí kà fún àwọn ọmọlẹ́yìn tiwọn so and then sunna wọn náà ni pé agbọ́pọ̀ ànábì sàásánlá máa ń ṣe báyìí ká ṣe kọ̀pá dandan ká máa kí ni hikma tó wà ń bẹ́ẹ̀ kí ni hikma èyí tá a bá mọ̀ ọlọ́run ló ní àmọ́ èyí tá a bá mọ̀ kásá ti tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam so ńgbà tí kì í ṣe ọ̀ràn yẹn gbogbo ẹni ó bá ṣe ó ṣe súnà ẹni tí ó bá ṣe ọlọ́run ló mú fún un ee Allahu ala wa alaykum salaam ìbéèrè mi lọ eh, eh, kan fún àwọn tí ó pèsè ìdùnnú ìgbà tó bá ń ṣe ọdún ọdún ẹ̀yìn náà ní tó jẹ́ halal kò sáburú nù ẹ̀ kò sáburú nù ẹ̀ ọjà là ń tà so now okay. Mm kò sí àbúrú nù ẹ̀ sẹ́rí eh, èyí ó jẹ́ haram ó ní ohun tá a slọ́tà pẹ̀lú orúkọ pé ẹ̀jẹ̀ yín gangan ni ìjọsìn kì í ṣe tá a kàn jẹ ní ìjẹ́ pàǹdùnú àlàáda àwọn ọmọ èdè ènìyàn láti bí ọtí ọlọ́run ti dá ayé rẹ̀ gbogbo ìgbà tán bá ń dunnú wọ́n jẹ nǹkan tó yàtọ̀ sí wọn tí máa ń jẹ ní ọjọ́ dẹ́ tẹ́lẹ̀ àwọn èèyàn ni àláàdà wọn ni kí wọ́n jẹ nǹkan míì yàtọ̀ sí tí jẹ tẹ́lẹ̀ nígbà kì í pé wọ́n ń torí a ó rí i pé tí wọn dàbí ti iléyà ti muslim agbo yẹn ó ń gangan ìjọsìn kì í ṣe ẹran jíjẹ. èèyàn lè pàgò yẹn kọ́ mọ́ jẹran kò sí kọ́lọ́hún ò ṣùgbọ́n ohun tí a ní pípa slọ́tàrì yẹn a ó rí pé tiwọn ò débẹ̀ a kàn ń jẹ tí ó yàtọ̀ sí tá a máa jẹ tẹ́lẹ̀ torí pé ká lè fi ìdùnnú hàn ní lẹ́yìn ṣe nǹkan kan tí tó burú bóyá kò kí o ṣá ìtàn ilé tó tọ́nà láwùjọ pé àkí ìjọba mẹ́ta látà ṣá wọn ní ṣáàbà lótú àwọn ọdún tí náà ní kí mẹ́ta ní báyìí tó wá di lóru ìdáwó kí ni nọ́mbà ọ̀hún àti àgbà yìí tí olùdókè ló dá ìbá gbà wẹ́n ẹ kì í àwọn àrùn tẹ́ kì í lóru yẹn méjì méjì ìgbà tó wù yẹn nìkan dáyé fún yín níta kàsọ ni pé irun orú yín anamsa sallan kì í kí ju mọ́kànlá lọ èyí tí ń fi tí ó fi pé mọ́kànlá ni wítìrì tá a bá pé mẹ́tàlá pẹ̀lú rakatani alfajiri ni torí pé ìgbà tí ó kí wítìrì ọ̀hún sí nígbà tí alfajiri bá ti fẹ́ tó yọ ni ó lè kí wítìrì tán ní wọ́n ní wọ́n gbà wá pé yóò rọra fi ìgbọ̀n rẹ́sìtì báyìí síwájú kí yóò tó kí rak'ata ní al so gbogbo yẹn náà òru náà ló kí so ẹni ó kí wítìrì tiẹ̀ ní níbẹ̀rẹ̀ alẹ́ tó sì jí lóru tí ọlọ́run bá fún lágbára láti kí a ó rí i pé kì í ṣe pé àwọn àfáà ní a gbọ́dọ̀ kí ju mẹ́ta mọ́kànlá lọ ṣùgbọ́n tó dáa náà ní ká dúó láti fi dúó ti súnà àlebi sallallahu alayhi wa sallam. bíi mẹ́jọ ẹ lè kí lẹ́ẹ̀kan láì sí ìjókòó láàrin ara wọn torí pé sẹ́rí irun òru èyí tó ṣe pàtàkì jù ó ní kíútà nǹkan nù ẹ̀ àti ìdúró tọ́pẹ́ ló ṣe pàtàkì jù kìí ṣe iye raka kìí ṣe iye raka ìpẹ́ lórí ìdúró àti Qur'an tá n kà lórí ẹ̀ gan ni tí tó pàtàkì jù nínú qiyamul layl. tí alifájìrì ti wọlé àràrà o èèyàn ò lè kí rákàtà ní alifájìrì àfi kí alifájìrì bá ti wọlé ìdí nù tó fi sọ pé rákàtà fi pè ní rákàtà ní alifájìrì rákà méjì tá a máa ń kí lẹ́yìn ìgbà tí alifájìrì bá wọlé nù ó dìgbà tí alifájìrì bá wọlé kéèyàn tó lè kí rákàtà ní alifájìrì níta kan sọ̀rọ̀ lórí ẹni pé wítìrì ń bẹ́yìn ọba tiẹ̀ wá rí kí títí kí alifájìrì ṣe ti wọlé séèyàn lè kí lẹ́pìn ìgbà tí wọ́n bá ti kí tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí kírun àsùbá èyí gangan ní àtọ́ ṣé a lè kí wítìrún lẹ́yìn lópin ìgbà tí wọ́n bá ti kí àsùbá ṣùgbọ́n a ní ká má kí rakata ní ìfàjẹ torí pé ńgbà tá a ní a kí wítìrún lẹ́yìn ìgbà tá a bá kí wítìrún tá a tún wá kí rakata ní ìfàjẹ a sì tún bá àsùbà ṣé tírú àsìkò ń bá wà èèyàn lè kí bẹ́ẹ̀ ó ní ohun tí a sọ̀rọ̀ lórí ẹ̀. sí àwọn uzur àwọn excuse tí ó jẹ́ ká kí òun náà ni òjò òjò ń rọ̀ òjò ń rọ̀ àbótútù yínyínyín àbókùn tó tìlú bá sókùn gan tó sì bẹ pé àti padà sílé. Si yóò jẹ́ ìnira ọlọ́run ọ̀fẹ́ wa fún nira àwọn ìyẹn ni ohun ti àbí ẹ̀rù ẹ̀rù bí ìgbà tó yẹ pé àwọn wọn gbógun wọ̀lú so ilé yẹn èèyàn ò ní wà nínú kìnìún àwọn èyí ni excuse. Uh-huh. àwọn àwọn níbí níbi àwọn míì wà tó yẹ pé àṣejù wà àṣejù wọ̀ ẹ àṣejù wọ̀ Allahu alam gbogbo ẹ̀ náà àìkéwú náà ni ọlọ́run bá kí ó tún wá ṣe assalamu alaikum.